wàhóhó hasana ẹnìkan wà bàtà rẹ̀ gbogbo ìgbà tónítóní ni aṣọ rẹ̀ ní gbogbo ìgbà tónítóní ni aṣọ tó dáa ní máa ń wọ̀ bàtà tó dáa ní máa ń wọ̀ tí kìí ṣe ra gbéraga anábìnrin rárá èyí tí ń gbé gbéraga alkibru bàtọrọ hàpẹ wàhóntù anas ìgbéraga ó òdodo ìran ìgbéraga tó ṣe àwọn Yahudi òun ní bàtọrọ kárọ́nà ńlẹ̀ ká sì máa manova ká máa manipulate nítorí mímọ́ ni àwọn afáàfin wọn sọ pé tọmọ fásádà mi ò nínú àwọn àfáà nínú tọlọ ń rọ mímọ̀ fún ọtọ ní tọ́lọ̀ ń rọ̀ fún mímọ̀ tọ́lọ̀ bá rọ mímọ̀ fáafáà yóò mọ wásà ní òkè yóò mọ wásà ní ìsàlẹ̀ yóò mọ gbogbo tí mo fi máa ń ṣe níjòkó sára kò ní tà sí aláìmọ̀kan lèṣáàmù àlìhálì rẹ̀ etí ìsí ọ̀rẹ́ ó máa dúró ni pé hold mílẹ̀ olómi wà látàndọ̀ ilẹ̀ àwọn ọmọ ìmọ̀ níbi kẹ́nikẹ́ wò ìmọ̀ níbi kẹ́nikẹ́ gbà ọmọ wo bí mo ti ṣe ọ̀rọ̀ àwọn afáàní máa ń fàṣàṣẹ nínú ọlẹ́mọ̀ ẹ̀rù nínú àwọn àfáà tí wọ́n kí ó bá mọ̀rọ̀ ọlọ́run máa mùsùlùmí ẹni tọrọ ló bá bọ́ sí i. ẹni tí bá ń takùtọ̀ lọ́hùn ọ̀fin ìṣàbà àwọn nítorí pé àwọn ọgọ́ọ̀rọ̀ wọn wọn máa lọ́wọ́ wa ya'rifuna ni'mata Allahi thumma yunkirunaha ọlọ́ba ni wọ́n mọ ìpè ọlọ́run wọ́n dá àmẹ́bí mà náà dá ó dọ̀ tẹ̀lé ọkùnrin ọ̀la ọ̀tà ọlọ́run sọ lẹ́yìn pé láàrin àwọn àfáà láàrin ara wọn nínú nǹkan tí máa ń ṣẹlẹ̀ nígbà míì ó ní pé tí hadun nafs tí ìdọ̀tí ìkùnsínú tó bá ti wà láàrin àwọn àfáà méjì àfáà ní orí òdòdó kò ìdálọ́wọ́ àfáà ẹnì kejì nítorí kíni nítorí pé ìṣesí ìṣesí tí máa ń bẹ lára àfáà tí ìbá ti ṣe àfáà òdodo àbá àfáà náà tẹran ara bá ń lò ó ní pé ti di rẹ wá kò ní gbà àwọn ìyàwó dínà náà sọ torí pé wọn wò ó pé kánẹbì ìgbẹ yóò bá wá bímọ àwọn ṣe pọ̀ tó yìí àwọn ṣe pọ̀ tó yìí àárín àwọn ìgbà tó wá pé nínú àwọn ummatun ummiya lànàbí ọlọ́run ti wá ọlọ́run ọba sì ní ya'lamu haythu yaj'alu risalatahu ọlọ́run ọba ló tó dáa tó fẹ́ gbé nǹkan rẹ̀ sí ibi tọ́lọ́run bá fẹ́ gbé nǹkan sí ibẹ̀ náà ló gbé sí so ibi tí mo fẹ́ lò ń bẹ̀ ò pé tẹ́bá wáyà méjèèjì àwọn táwọn jẹ́ láàrin wọn àwọn manipulate sọ àwọn mùsùlùmí ẹ mọ́ta sí pé nǹkan báyìí báyìí ó wà nínú tírà wọn ìpín kan nìyẹn nínú wọn nínú tẹ̀síwájú ọlọ́ba ni wà nínú òun ó sì ń bẹ nínú àwọn Yahudi bákan náà tó jẹ́ pé la ya'lamuna al àwọn ọmọ kí ni wọn èyí tí máa ń kọ̀kọ́dá tí wọ́n bá pè é fún wọn àwọn ò mọ dìfundìfun tíra èyí tí wọ́n bá tún fún wọn òun náà ni wọ́n gbà ilà àmàlì ọ̀járó àtìlà wa àwọn kan kà á ní ìtumọ̀ rẹ̀ yé wọn wà innahum ilà yazunnun olúwa ni wọn wà lórí nǹkan wọn ṣe nǹkan kan ọjà èrò tó bá ti wá sọ́kàn wọn nìkan òun náà ni wọ́n ń tẹ̀lé nínú èrò yẹn á padà máa mọ̀ túmọ̀ pé èrò kí èrò iná ni wọ́n ń tẹ̀lé àwọn àfọ onímọ̀ wọ́n ní gbọ́dọ̀ kọ́lọ́ wọn pé wà mínú ó bẹ nínú wa wọ́n ní mínú Yahudi nínú àwọn Yahudi ni tó pé àṣìyá انتم بابه دليل على هذا دليل so yín tá à ń bá bọ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn ó ń tọ́ka sí pé àwọn Yahudi lọ́ọ̀sì tó wà mélòó laysa minal muslimin laysu minal muslimin àwọn tó lọ́wọ́ bá ń sọ yìí wọ́n ṣe lára àwọn mùsùlùmí nínú àwọn Yahudi ni kí ni ìròyìn àwọn Yahudi àwọn ní mímọ̀ ṣùgbọ́n wọ́n manipulate wọn ní tẹ̀lé tí màá sọ. olúwa omi yóò omi yóò jámù omi yóò ni àbí wal ummi òun náà ni alladhi la yaktubu wa la yaqra ẹni tí ò máa kọ tí ò máa kà ọlá ni ó ń bẹ nínú àwọn Yahudi náà omi yóò wọn à máa kọ wọn à máa kà jẹ́ bó ṣe jẹ́ kó wà náà àwọn mùsùlùmí náà ẹlòmí kò mọ̀ ọkọ kò mọ̀ kà níta àgbàlérò pẹ̀lú pé kò mọ̀ ọkọ kò mọ̀ kà òun náà ni pé tó bá gbé Al-Qur'ani báyìí kò mọ̀ ibi tó ti sọ̀rọ̀ tó ti àwa wọ́n máa kà mú àbí à ń bèèrè tàṣí pé kọ̀sọ́rọ̀ tó kọ́ àti àkàlẹ̀ ọlọ́ni ó bẹ́nu àyàwó dé irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà láyé alámúnà kìtà wọn àmọ́ kíkọ wọn àmọ́ kíkà gẹ́gẹ́ afọ àmùjáhì gẹ́gẹ́ ìsọ àwọn akọ onímọ̀ wọ́n ní omiyi ní tí wọ́n fi ń pe omiyi tí wọ́n fi ń pe ní omiyi ẹ̀rí pé omiyi nísìbà ní sí àlẹ́ ọmọ ọmọ bí ìgbà tá a fìyàn ti sọ́dọ̀ màmá tó bí ọmọ àyẹ́ ẹ̀jẹ̀ àtúbà ṣùgbọ́n tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ pé tàbí ká sọ pé ti màmá èyí tó gbà lérò pẹ̀lú pé èèyàn jẹ́ ti màmá ó ní pé kò rú sí kọ̀gbọ̀n sí ibi tí wọ́n bí sí náà mílíọ̀nù yẹn tó jẹ́ pé ibi a bí sí ibẹ̀ náà lọ́wà torí pé téèyàn bá bí ẹ̀sùn bí èèyàn wọn bí kíkọ kíkà mọ́ ni àbí wọ́n bí wọ́n ní. tábìlì àti ìlú ọ̀lẹ́ tó jẹ́ pé kò kú òbí tí wọ́n bí sí kò fi nǹkan kan kún ara rẹ̀ wọ́n ní òbí tí wọ́n fi ń pe òmíyù ní òmíyù wọ́n ní ìdílé jìnnì wọ́n ní alákọ̀ọ́kọ́ orí pé àlàfíà kọ́tì àlùmọ̀tì lẹ́tì lámtàtàkàlẹ̀ òkìtà ẹgbẹ́ ìgbé náà wà lórí ìṣẹ̀dá àwọn tó jẹ́ pé wọ́n wà illiterate nípa ọ̀rọ̀ ọlọ́run wọn àmọ́ wọn kà á jẹ́ pé òun náà tan mọ́ràn yẹn fọwọ́ aláàjìdè láti fi nítorí sọ pé irú ẹni bẹ́ẹ̀ bó ṣe bó ṣe bí bẹ́ẹ̀ náà ló ṣe wà àfọwà sudan wọ́n ní tọ́fí ń pe òmíyò ní òmíyò ní ẹ̀ àwọn mìíràn àwọn onímọ̀ wọ́n ní ẹ̀nà olóhùn sàmìlà omi àfi tì lọ sọ́dọ̀ يعني لأن الكتابة في الرجال كانت دون النساء وقيل لأنه على مولدته أمه àrínú àwọn èèyàn tí wọ́n sọ pé nítorí pé bí ìyá rẹ̀ ṣe bí bẹ́ẹ̀ náà ló ṣe wà àjẹ́ pé àwọn tí ó dégbò wọn àmọ́ kan wọn àmọ́ kà àwọn kúrú jù lọ́wọ́ ni báwọn onímọ̀ ṣe wà láàrin àwọn Yahudi bẹ́ẹ̀ náà làwọn kúròtù náà bẹ ní àárín wa. Alhamdulillah. Olúwa ni láyé àlàmúnà kìtà, yàní láyé dúró lọ́mọ́ tó kìtà. Àwọn ọmọ tó bẹ́nu tíra, ibi táwọn àfá àwọn, ibi tán bá tí wọ́n lọ, ibẹ̀ náà máa ń lọ, ibi tán bá tún fún wọn, iná ni wọ́n tún tó jẹ́ pé ewu tó wà níbi ọ̀nà ẹ̀ ni pé tí àwọn tí wọ́n ń ṣàlàyé fún wa tán bá ti ní àníyàn míì àdánwò ni wọn. Jọ́nà Asọ́láfọ́ sọ́ọ̀lẹ̀. Ó ní iná mi ní iná ti láyà lọ dáadọ́. Ìdá násà án yìí wá papọ̀ lè sọ àfihàn sunnati yahmiluhu alayha. Onítọ́lọ́mbà fẹ́ kẹ́ ń tó lẹ́sìn ṣe ọlọ́ọ̀bọ̀ fi ṣe kò ń gẹ àpá tó jẹ́ àfá òdodo tí ò ní da ọ̀nà rúmọ lọ́wọ́ nítorí pé èèyàn méje ló kí ó mú mùsùlùmí náà bó ṣe rí mú àwọn ìyàwó bí náà nìyẹn olúwa ní àwọn kan wà láàrin wọn tó jẹ́ pé wọn àmọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba wọn bá ké wọn àmọ́ tó túmọ̀ sí wọn àlè kọ́ ó túmọ̀ sí wọn àwọn ènìyàn ṣe manipulate olúwa ní ilà àmàlì ilà àmàlì ní nǹkan tí wọ́n mà náà kọjá àmàlì yìí ń jẹ́ àmáyání ń tí ń jẹ́ àmáyání yíò àwọn àpọ̀ olómímọ̀ ọ̀rọ̀ mẹ́ta ni wọ́n sọ nípa pé kí ń jẹ́ al'amáyání annaha al'awwal ọ̀rọ̀ alákọ̀ọ́ anna al'akabi pé àwọn ọ̀rọ̀ nípa fún wọn náà ni wọ́n tẹ̀lé tí a gbẹ́ tí ò bá ti mọ̀ wọ́n bá manipulate situation wọ́n ni illa àmáyání wọ́n bá fẹ́ tó àṣùkò wà nínú omi yóò láyé alámúnà kìtọ́ àwọn kan náà ń bẹ nínú àwọn Yahudi yìí ó jẹ́ pé aláìmọ̀kan aláìmọ̀kàmákà ni wọ́n láyé alamúnà kíta àwọn ọmọ tí wọ́n ọlọ́run wọ́n mọ̀ pé àwọn àfa àwọn ti change ọ̀rọ̀ lọ ilà àmàlù èyí táwọn náà ń parrot àkàbí irọ́ irọ́ táwọn àfa náà ń Abdullahi bin Abbas ó ní yuridu illa qawlan yaquluna bi afwahihim kadhiba ó ní ọ̀rọ̀ tí wọ́n kàn ń sọ fún àwọn èèyàn tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ni táwọn afáwọn gbé sí wọn lẹ́nu ní gbogbo wọn náà ń gbé káàkiri adẹ̀ nínú àwọn onímọ̀ nínú àwọn onímọ̀ tafsir tí wọ́n sọ pé al-amani oná ni àtìláwà wọ́n kẹ́ ń kà á lásán just like tó jẹ́ pé wà láàrin àwọn mùsùlùmí náà ọmọ suratul Fatiha ó rẹ̀ mọ àwọn súwárù kọ̀ọ̀kan lọ́nà ọ̀nà gbẹ̀yìn Quran ṣùgbọ́n kí ni túmọ̀ inna a'tainaka al-kawthar kùmá kí ni túmọ̀ inna sha'niyaka wal-abtar kùmá tẹ báwo ló jẹ́ pé àwọn táwọn jẹ́ àmẹ́ni àwọn táwọn ń tẹ̀lé àmẹ́ni láàrin wa táwọn náà tán bá wà manipulated àdánwò ni o ẹlẹ́sìn mọ̀ pé kéèyàn jẹ́ òmíyù nítọ́lọ́ fi ṣàánú rẹ̀ oníkọ́lọ́n kó fún ṣe fún gẹ́ àmín lórí ọ̀rọ̀ ọlọ́run tí tí ò bá ti pàdé ẹni tó jẹ́ ẹni tó ṣe fọkàntán lórí ọ̀rọ̀ ọlọ́run wa ìsọjọ́ yóò ṣàgbápò ojú lọ́nà òṣè ààrí àpẹẹrẹ ẹrú rẹ̀ náà nílẹ̀ Yorùbá manipulation àpẹẹrẹ rẹ̀ wá lẹ́yìn alamọ́nà ìkìtà ilẹ̀ àmàlẹ́ kò sí ìgẹ̀kẹ̀ àwọn òdáǹkẹ̀kẹ̀ mọ̀ ìrọ̀ kan bá gbé wọn lé wọn lọ́wọ́ òun náà ni wọ́n máa parọ́ ti káàkiri àwọn apá mi wọ́n ní ilà àmàní wọ́n ní túmọ̀ ẹgbẹ́ ilà mọ̀járọ̀ àtìláwà àwọn tó ká ní wọn mọ̀ túmọ̀ rẹ̀ tó ẹlòmíì mọ̀ Qur'an ṣùgbọ́n kò mọ̀ túmọ̀ ti ń kà ṣe kò rí bẹ́ẹ̀ ẹni wọ́n sọ pé ìdáwákà ìsáwó owó ẹ̀dá kí ló jẹ́ mọ́ owó ìmọ̀ ìdáwákà àti ìwà àfihàn ìdáwákà àti ìwà àfihàn láyé alamúnà kìtàbù àwọn ò kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ní tó bá délé wọn lọ́wọ́ náà yìí ẹni ó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ẹ̀ tún so sóra kùránì mọ́ nẹsẹ̀ kúrò aláwọ̀ mẹ́ta kó kù ó sì jẹ́ ẹni táwọn èèyàn kàn bá lọ́wọ́ bàbá wọn wọ́n kàn kà nítorí wípé àwọn táwọn kúrò aláwọ̀ mẹ́ta kù

tẹ bọ́ á ṣàlàyé fún ọ pé kíní yóò rí bẹ́ẹ̀ bá a lọ́wọ́ bá wa jẹ. ẹ mọ̀ bí abúṣe náà yóò rántí ní last year Ramadan abúṣe public lecture ọlọ́jà alẹ́ sí lọ́yẹ. so bá a ṣe wá sọ̀rọ̀ ọ̀rọ̀ wa lọ sí ibi kúlù ọ̀lọ́ níta náà bí ká ṣe kó pè wá òun náà ní pé ká tọrọ àforíjì fún ẹ sẹ́kẹ̀ orí àṣẹ ìbò. àbí wàlẹ́dínà jáwé mi bá àjèjì yàtọ̀ lónà náà tó àdóhùn àbí sọ restriction rẹ̀ àpéjì ànábì náà dẹ̀ ó dẹ̀ lò ó ànábì ṣe é hàn wá kí lóò ànábì sọ Allahumma ghfir li Abi Salama ta ọlọ́run kò níbi Abu Salama àmọ́ ń tọrọ àforíjì fọ́pọ̀ ìnákúlò aláwọ̀ ní yorùbá máa ń ké kúrò aláwọ̀ ní kúrò aláwọ̀ yìí náà ní fọ́ ọgọ́rọ̀ àwọn tí wọ́n ń rìpíìtì rẹ̀ láyà àlàmú náà fìtàn ìlà mujarrad àtìláwà àwọn kan ṣe tìláwà àwọn kan kàánù kí ni túmọ̀ rẹ̀ wọn mọ́ ọ̀rọ̀ yìí wá jáde lọ́jà nígbà tó wá jáde lọ́jà ẹni tó dé àfà tó dé àfà ẹni tó chairman chairman muslim community ọwọ́n bàbá wa láti bá lórí aláwọ̀ lórí aláwọ̀ mẹ́ta mẹ́ta fáwọn òkú wa nígbà tí wọ́n sọ pé ní tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀yìn àbá ẹ̀ ṣe bí ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn táwọn èèyàn wọ́n bá mú nǹkan kankan kan látara pé wọ́n gbà lẹ́nu àwọn tí wọ́n trust ó wàá gbà pé nǹkan mí ìjọba ti yàtọ̀ sí nǹkan yẹn ẹ̀kan pa àlọ́ ẹ̀kan pa alálẹ̀ nígbà so ìtumọ̀ tí wọ́n kọ ní àwọn onímọ̀ tafsir a nìyẹn. bákan náà ẹlẹ́ẹ̀kẹta ni pé ìlà àmánì yàní ìlà àmánì ala Allah àfi nǹkan báwọn kan ń rò nípa ọlọ́run a ò rí bẹ́ẹ̀. àwọn èrò kèrò tí kan wá sọ́kàn tí wọ́n àwọn kan ń bẹ nínú àlùkìtà nínú àwọn Yahudi tó jẹ́ bí fẹ́ èkè irọ́ ni wọ́n gbélé wọn lọ́wọ́ làwọn náà ń sìn ń párọ̀tì ni wọ́n ń polongo àtàrí wọ́n ti manipulate wọn wọn ò mọ̀ ilà àmì wọ́n kàn ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba ni kò yé wọn ilà àmì mọ́ wọn lásán àmọ́ ní táwọn náà ń rò pé ah, káwọn ilé náà wà ọ̀nà yìí irú bàbá lágbájá bàbá sàmọ̀dò wọn lè ọ̀nà yìí wá gbọ́nà bẹ́ẹ̀ àwọn èèyàn wà bẹ́ẹ̀ olúwa ni nínú ìlà náà ilé ìṣó wọn lórí òkú wọn sọ sálẹ̀ fún wọn lójú ọ̀dà wọn lójú nítorí pé ìgbà tí ó jẹ́ àwọn ọ̀rọ̀ asá àwọn aṣáájú àwọn ti gbé gèèjè wọn ti gbé rọlé wọn lọ́wọ́ àwọn wá fi pọ́ọ̀sì tí wọ́n nínú wọn fi tẹ̀lé wọn àwọn àpò onímọ̀ wọ́n ní ìtumọ̀ ààyà ọ̀nà tó pẹ̀ka sí onáni ọlọ́ọ̀bá sọ bẹ nínú àwọn ìyàwó dé arí nínú àwọn tó jẹ́ onímọ̀ arí nínú wọn tí wọ́n manipulate tó kàn pé tẹ bá rẹ́ lòmíì náà tí kàn párọ̀ tì nǹkan kan tí ń ṣe fitafita lórí ẹ̀ wọ́n manipuléètì rẹ̀ ni kò ní mímọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n manipuléètì rẹ̀ ó trọ́ọ̀tì wọn ó bá ní irú ẹ̀ wà láàrin àwọn káàdì ìtúsà wọn màá padà wá ṣàlàyé nípa arú ẹ̀ náà níwọ̀nba èyí tá a lè bá ní àwùjọ tiwa náà láwùjọ àmùsùlùmí láyà tó tẹ̀lé ẹ̀sìn ìgbà wọ̀nyí. Thank you. الذين يكتبون الكتاب بأيديهم ìyà ọlọ́run ìgbé ọlọ́run ìgbé jìnà síkẹ ọlọ́run iná ọlọ́run ọba billadina yóò máa jẹ́ ti àwọn tó dé pé yaktubuna alkitaba bi aydihim tí wọ́n ń kọ tírà pẹ̀lú ọwọ́ ara wọn thumma yaquluna hadha min indillah tó máa sọ fún àwọn pé ọ̀dọ̀ ọlọ́run ti wá ببلغ سوي بلغ صاحب إليه ليشتروا به ثمنا قليلا kí wọ́n lè bá a ta lówó pọ́ọ̀kù. Olúwa ní kọ̀wé ìpínlẹ̀ ọ̀hún ní máa kábàbà sí ìgbìyànjú. Olúwa ní ìyá fún tí wọ́n fún tí wọ́n fọwọ́ wọn kọ́ kọ̀wé látara àti wọn ṣe ní iṣẹ́ tábà wáyà ìlà ẹgbẹ́ òun náà ní sílà kan náà tó bá bọ̀ ọlọ́ọ̀bá sọ̀rọ̀ nípa àwọn òlàmá òògùn àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn àfa láàrin wọn tó jẹ́ pé ìgbà táwọn ti ṣe manipulation tán wọ́n máa wá sọ fúnra wọn wọ́n máa ń sọ fún àwọn táwọn jẹ́ òpè láàrin wọn pé ẹ wá àtọ̀hádìí sí òlàwọ̀ bí màá pátákà lọ́ọ̀rọ̀ àlẹ́ ìkànnì. tó yẹ kí n ká sọ fún yín tẹ́kẹ́ lọ́mọ sọ́sùkà fún àwọn pé tòótọ́ ànábì tó ànábì wọn ànábì ọlọ́run ní tòótọ́ lèyìn hájú kúmbi ìdàrọ̀ bí fún ẹ mọ̀ pípẹ́ bá ti ṣe báwọn wọn ní àwùjáre lọ́dọ̀ ọlọ́run ọba ń ní mọ̀ pé ó yẹ ká bo ẹ̀sìn tiwa náà ó yẹ ká bo lọ́wọ́ àmínú olóhùn ó ń bẹ láàrin wọn àwọn òmì yóò lára àlámọ́ nàìjíríà ó jẹ́ pé àwọn ò mọ ọ̀rọ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọn àmọ́ ká ilà àmàlẹ́ èyí tó bá pèsè wọn lẹ́nu náà ni wọ́n rí wà nínú ilà yàgò náà kò sí nǹkan kan tẹ́. Àwọn أما تصديق الويل يقول ويل بمعنى الهلاك بكعب بمعنى العذاب وما أنتم يا الله إيه تقدمون هي الدرجة في القيامة للذين يكتبون الكتاب بأيديهم يوم يأتي عنوان قام قصيرا pẹ̀lú ọwọ́ wọn ọlọ́run padà sórí àwọn olàmọ́ òòrùn wàádé àwọn táwọn jẹ́ àfa àlàrin táwọn máa kíkọ tí wọ́n máa kíkà olúwa ni wọ́n kọ tẹ́rà pẹ̀lú ọwọ́ wọn wọ́n máa sọ pé láàbí ní ìdìlá ní tá a kọ èyí tó ṣe wá lọ́dọ̀ ọlọ́run tọwọ́ ìlú láhùn mi máa kàtà bá ti ṣèdè yìí olúwa ní ìyá ọlọ́run ọba ègbé ni fún wa lórí bí wọ́n tọwọ́ wọn kọ lórí tọwọ́ wọn kọ tọwọ́ ìlú láhùn mi máa ẹ̀kṣibó olúwa ní ìyá ọlọ́run ọba yóò máa jẹ́ tiwọn ní tí wọ́n ṣe ní iṣẹ́. wọ́n ìlú nípa ìṣàlàyé wádìí fi jahannam náà so nítorí pé iṣẹ́ tí wọ́n ṣe àjàzá òmìnira ìṣẹ̀lẹ̀ àmàlẹ́ nítorí iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tó tóbi ní ẹ̀ṣẹ̀ òun ni lórí ìyá tó súnmọ́ náà ìyá tí ó tóbi òun ni kí ni ìjọ tí àyà tó ṣàlàyé fún wa ohun tó ṣàlàyé fún wa òun ni pé àwọn táwọn jẹ́ òlàmà láàrin àwọn ojú wọ́n dia ọ̀rọ̀ náà ọba kù láti fi manipulate àwọn táwọn ìjọ onímọ̀ láàrin kí ni kí ni ẹ̀kọ́ tá a kọ́ mbẹ́ ẹ̀kọ́ tá a kọ́ ni pé bó ṣe wà nínú gbogbo àdéhùn máa náà ni àwọn kan ó mọ̀ tẹ́gbẹ́ tí wọ́n bá mọ̀ wọ́n padà máa manipulate àwọn tó mọ̀ ẹ wo ọ̀rọ̀ tí wọ́n ní ọ̀dẹ́ ìpa wọ́n bí ọba ọ̀tá làǹtà látàrí ẹ̀ka àwọn súnmọ́ nàbí ìdáwó tó sọ pé láyé ti lè sọmọ tìlú sàn pé ọ̀dẹ́ ìpò ní wà dídò kó o. ìdánilẹ́kọ̀ọ́ kan bá ṣe wà níbẹ̀ yìí ilà náà àti kó sọ wípé Allahu kristian hẹnẹtẹnbọ tààbù Ọlọ́run ọba wa ọba onídàájọ́ déédéé ọba onídàájọ́ gbogbo àwọn bá ń ṣe Islam lọ́nà súnmọ́ lọ́nà wọ́n wọ́n ń ṣe iyèméjì lórí ẹ̀ wọ́n ti farun ẹ̀. wọ́n ní mohad wa máa ń tẹ̀síwájú pé àwọn ọjọ́ tó kù tẹ́ lò láyé àwọn ọjọ́ tó wà níwájú àwọn ọjọ́ ẹ̀tàn jẹ́ ni rẹ̀ àwọn ọjọ́ ẹ̀tàn ni o kí ni n tí wàá ṣẹlẹ̀ nínú ẹ̀tàn níbẹ̀ ó ní àwọn ọjọ́ yìí tó jẹ́ yí pé alukur'an ó ti nǹkan tí ó ti pọ́pùlà ó ní hàtà yàhúdáhù almúmínú wàlmùnáfì ó ní Qur'an mọ̀mìnì ó mọ̀ mùnáfì kí ó mọ̀ ó ní bákan náà wà rọ́jò wàlmùnáfì ọkùnrin bí ó ṣe mọ̀ Qur'an bẹ́ẹ̀ náà lóbìnrin ó mọ̀ ó ní wà sọ̀dí ó wà kẹ́bí rẹ̀ ọmọdé ó mọ̀ àgbà ó mọ̀ ó mọ̀ bí àwọn àyàmọ̀ yìí ايام ماذا؟ ايام ظهور القران التي يفسر ولا الناس gbogbo èèyàn ló mọ̀ kùránì ike. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó dá lẹ́nu wọn ni ó dá láhán wọn irú ọ̀pọ̀ sọ yìí náà ti fún nígbà tó rí ẹ máa ké gbogbo ilẹ̀ rí dáadáa ṣe léèmí tó bá padà yá àwọn èèyàn tó padà wá yòkè ìmú na sọ̀rọ̀ fáwọ́ wọ́n la yòkè ìmú na sọ̀rọ̀ dà. àníbi ara àti rẹ̀ ni ìní wọ́n nàró wọ́n nàró ara àti ẹ̀ pé wọ́n kà tí ó da yóò gbọ́ mọ̀ràn ìmọ̀ràn lẹ́nu wọn wọ́n yòkè ìmú na sọ̀rọ̀ dà wọ́n yòkè ìmú na sọ̀rọ̀ dà bẹ́ẹ̀ ní ìwà àtàlùkùrán kò ní sí nínú wa wọn iṣẹ́ alùkùrán kò ní sí nínú ṣe wọn mohamed wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn lọ fún wa wá sọ pé alùkùrán yóò di tọrọ fakálẹ̀ bọ̀m̀bì ni ó mọ̀ yàní ẹni tó fẹ́ fi ṣe tọ́nà yóò mọ̀ ẹni tó fẹ́ fi ṣe fáàrí yóò mọ̀ ẹni tó fẹ́ fi dá wàhálà alẹ́ yóò mọ̀ ọkùnrin yóò mọ̀ obìnrin yóò mọ̀ ọmọdé yóò mọ̀ àgbà yóò mọ̀ oníwà yóò ṣe kó kọ́ ìlú àyẹ̀kù ọ̀nà bí tí wọ́n lọ ní. ó nígbà tó bá padà yá ó fẹ́ yá nìsí ebi àwa ń kó alukoran láti dìde ẹni ọlọ́run ni. iná sàábé wọ́n táwọn bá ti káyà mẹ́wàá táwọn bá ti kọ́ àwọn ò ní kọjá mẹ́wàá yẹn hatta yata'allamu ma fiha min al-ilmi wal-amal. tó gbẹ́ pé bó sọ́lọ́ọ̀bá tó wà ń bẹ̀ àwọn ò kọ́ lẹ́kọ̀ọ́ àwọn ò lò ó ní lílò Kùránù tí wọ́n bọ́ ṣe mma tó bẹ́ẹ̀ náà mẹ́ ń dẹni ọlọ́run sí. Kásánà lùdásílẹ̀ ìfún wa pé táwọn bá nìyẹn. Ó rọ́jò bá ti ń rìn lójú ọ̀nà mímọ̀ tó ń kọ́ Kùránù tó ń kọ́ kìí pé kìí yóò àlíkà. Tẹ́ẹ̀fì máa fi hádìí níbi bí ó sì máa ṣe ara rẹ̀ ó balẹ̀ yàtọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó yàtọ̀ ní wálé sáàlì ọ̀nà tí ó máa gbà sọ̀rọ̀ ẹ mọ̀ pé alálùkò hàn nínú lẹ́yìn ẹ̀ tí ń kọ́rọ̀ ọlọ́run tí ń kọ́rọ̀ ànẹ́bí lẹ́yìn ó ní wá sọ láti ìlú ó ní tó bá ń kírun ẹ pé à ìran àwọn àfáàní kì í sì rún sọ dálẹ̀ ó ní wà dẹ́lì yìí wá sáǹtì yìí gbogbo bí ó ti máa ṣe ìwàsí rẹ̀ ẹ ti mọ̀ pé eléyìí min alim quran wal hadith nínú àwọn tí ń kọ́rọ̀ ọlọ́run ọba nìṣúná lè ní kọ́ kí ni kò yàyàn lẹ́nu tẹ́ ẹ bá rí àwọn ọmọ tó ń ha quran tó jẹ́ pé wọ́n sì dọ ibọ̀ ẹ dọrí ọmọ tí quran agbálagbá mi ń gbọ́ quran ń ṣe jámù bayna al quran wal binan àwọn afáàdé máa ń ṣàlàyé fún wa wọ́n sọ pé alukur'an kur'an ti furqan wọ́n ni kur'an rahman kur'an tọ́lọ́ ni wàlùkìnà qur'an shaitan ó rí kur'an tẹ̀sùn yẹn ẹlòmí yóò máa kọ́ kur'an tọ́lọ́ ọba yóò tún máa tẹ́tí sí qur'an kur'an tẹ̀sùn àìmọye ọkọ ìyàwó tó káyàwó ẹ̀ ẹ̀mọ́bí tó ti ń dórin tó sì jọmọ tó ń ha qur'an. ó ní pọ́ padà yá mohab ló ń sọ ó ní quran ó pọ́pùlà yóò di tọ́rọ́ fọ́kálé ẹni tí ò ní tọ́lọ́hún ṣe yóò mọ̀ á ẹni tí wọ́n fi ṣe tọ́lọ́hún ó mọ̀ á olùwà yusuf kọ́ ìlú àyàpọ̀ ó ní ẹlòmíì wá ń bẹ nígbà tó bá mọ̀ á tán ó fẹ́ máa sọ pé mẹ́lì nẹ́ẹ̀sì láyẹ̀ tẹ̀lé òun ni wàpẹ̀ tọ̀rọ̀ tó quran kí ló fà á ojú àwọn èèyàn sí lára mi.

ta àbútẹ́bí aláwọ̀mùgbọ́ yọrọ̀ o àwọn yòókù tẹ̀lé ni àfi kí n dá nǹkan ní ilẹ̀ fún wọn ẹ̀kọ́ fún Quran yà sùpàánù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oníkéwú ọ̀pọ̀lọpọ̀ onímímà lèsánù làbálù fún ọ náà fẹ́ máa gbọ́ bẹ́ẹ̀ bí kí ẹ máa fi àwọn àjásà bí àwọn tó bí pé kí ẹ fẹ́ máa pákéjì ọ̀rọ̀ náà mẹ́lì náà sì lẹ́yẹ tẹ̀lé ọ̀rọ̀ mi nígbà táwọn òní tẹ̀lé mi ọ̀kọ̀dìkọ̀rọ̀ tó kúrò án lójú bí nìṣẹ́ kálukú wá ń sí kálukú dára sí kálukú dára sí so that masha allah àwọn yóò lè mọ̀ pé ẹ balagbada unique style tiẹ̀ musiba wọ́n iná fẹ́ bá lọ́ọ́ adi adi muhammadu sallallahu alayhi wa sallam ìlànà tó dàbí ìlànà nígbà Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ mọ́ṣẹ́ rí àwọn ọ̀nà sí àmì ẹ̀wọ̀ àbá máa ń ṣe fúnra wa tó fẹ́ máa ń lè lára ara wa. ṣùgbọ́n alimomi nira àtúnbọ̀ ni ní jíǹjì làjọ jẹ́ fúnra wa jíǹjì làjọ jẹ́ àwọn nǹkan sì wà tó dé pé a lójú ọ̀nà mímọ́ ẹ̀yin ọmọ àyá ẹ̀yin àfáà ẹjẹ́ ẹjẹ́ àbójú wò ó ẹjẹ́ àwọn àtúnṣe sí mi ṣé ìmọ̀ ìdí ìdí ni pé táwa bá táwa bá tá a bá yọ̀ díẹ̀ nígbà tí ó bá fi kàn àwọn ọmọ wa wọ́n yọ̀ púpọ̀ nígbà tí o bá fi kàn ọmọ ọmọ wọ́n yọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ ibi tọ̀rọ̀ kí ó ń lọ ó ti fẹ́ di bí nǹkan bí ayọ̀ bí nǹkan bí fáàrí ọ̀rọ̀ kan máa ń wù mí púpọ̀ tí wọ́n ní Sheikh Murtado Abdulsalam bàbá wa nìbàdàn ń bí Sheikh Murtado Abdulsalam bàbá ní Mahaj rahimahullahu ta'ala rahmatan abrar wọ́n ní wọ́n wọ́n tó wọ́n sọ̀rọ̀ ẹ má fi kí ó sun rárá kí ẹ má fi ṣe fáàrí ẹ má fi kí ẹ má fi sun rárá wọ́n ní ẹ má sì fi kí ó dára wọ́n ní wọ́n máa ń túmọ̀ tẹ̀ẹ̀ta pé ìfikí ó ṣe fáàrí àti ìfikí ó dára ó kó jẹ́ pé in tó jẹ àáfàá ó ní ìṣàfihàn bí kéwù ṣe sálẹ̀ sí lójú tó. Nígbà míì, tí ìyẹn bá jọba lẹ́yìn tó fẹ́ pẹ̀sẹ̀ntì fáwọn ẹ̀, àwọn èèyàn onírì kankan jòun lọ, wọn ní rí ìdáyà bẹ̀. Wọ́n ní wọ́n bí ìpẹ́ náà sọ́lọ́kùn sọ́ọ̀lù, Hamdun, wọ́n ní wọ́n bí ìpẹ́ náà bá lò kàlá mi sálẹ̀, à ń fa omi kàlá mi. Kí ló bá tó pé ọ̀rọ̀ àlẹ́bí, ọ̀rọ̀ àwọn sàábé, ọ̀rọ̀ kàbí ọ̀n, kí ló bá tó pé ó ní ìlàpá ó ṣàǹfààní fáyé ó dọ ọkàn là ju ọ̀rọ̀ tiwa lè nìlọ ó ní la ní ẹnìyàwó wọn ló wá ṣàlàyé pé kàlámù sálẹf àǹfà omi kàlámù náà ọ̀rọ̀ àwọn sálàfù wúlò jọ ọ̀rọ̀ tiwa lọ bí ẹnìyàwó takẹlẹmù lẹrídọ rahman gbogbo ìgbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ láti wáyọ ọmọ Ọlọ́run ọba ni wọ́n ṣàfihàn bá ń ṣe mà bá ń ṣe pọ̀ tó ó ní wọ́n sọ̀rọ̀ láti fi wá ìyọ́nú ọlọ́run wàlẹ̀ ìzìlì islam ìjọ tí wọ́n bá sọ̀rọ̀ ìjọ tí wọ́n bá fẹ́ ní námà wọ́n fẹ́ ní láti fi bu ìyè àtẹ̀yẹ tó islam ní wàlẹ̀ najati nufus wàlẹ̀ najati nufus wọ́n fẹ́ dá àwọn ìyàwó àníwọ̀ wọ́n ṣe pé wọ́n fẹ́ káwọn èèyàn rí báwọn ṣe pọ̀ tó báwọn ṣe mọ̀ tó ọ̀nà wà náà kùnà kàkàlá lùmọ̀ ó ní ṣùgbọ́n àwa ọ̀pọ̀ wa à ń sọ̀rọ̀ léèmí rídọ̀lù hulk rídọ̀lù rahman rídọ̀lù hulk káwọn èèyàn lè gbà tiwa ìní ń foríṣiríṣi ààrà ṣerí nílẹ̀ yorùbá abára níbi kéwù ni mo ti sọ̀rọ̀ kan fún mo ti sọ̀rọ̀ kan fún aríláyè màmá tí wọ́n gbé èmi e màmá tẹ̀lé dẹ́gbẹ̀rún ilé àfáàní ni wọ́n ilé àfáàní wọ́n nílé ìyá ní ìta agbájé òun ìta agbájé níbi tí bísínẹ́ẹ̀sì tó ṣoṣo sí nílẹ̀ Yorùbá yìí ibi táwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀dọ́ ìmọ̀ọ́mọ́ àti ní ibi wọ́n ti ń ṣàfihàn kí mo fẹ́ lò bẹ́ẹ̀ mo fẹ́ lò bẹ́ẹ̀ pé ó wù màmá

wọ́n ti tẹ ìtẹ́ ìtẹ́ gidi wọ́n ti tẹ́lẹ̀ lórí apámọ́ wa jókòó tó kí ni ọmọ òun pé ah, tẹ́ ẹ bá gbọ́ àwọn ìyá Yorùbá tó máa gbé sọmọ mi lọ́mọ sọmọ mi lọ́mọ ṣe ẹni tó ti ní ìfẹ́ tán rí nìkan irú nǹkan yẹn inú màmá èyí tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé nílẹ̀ Yorùbá abáfàárí abára níbi kí omi pé ká jókòó kọ́mọ kí ó tó tóbi mẹ́rin márùn-ún wọ́n máa já wà mẹ́rin wà yíyí gbogbo ẹ̀ náà ó lè dùn. lórí ẹgbẹ́ bá òun lọ́pọ̀lọpọ̀ ọrú wà síbẹ̀ ẹ kẹ́rẹ́ àwọn ọmọdé Allahu Akbar Allahu Akbar ló dé kí n máa sọ láàrin ara wa ṣẹ́rí àwọn ọmọ ẹ̀yà àjọ àjọ ọmọ ẹ̀ sísì náà nínú tẹ̀mí ọ̀rọ̀ ọmọ ọlọ́ọ̀ta àlà ó ní nígbà míì tá a bá fẹ́ mọ̀ ọ́n látúnṣe bí ẹ̀dẹ̀ láàrin ara wa ó lè lè wá rìnà ìmìnà ìṣòṣò náà ó lè wá nípa wípé nípa pé ah, ah, tí yìí ti pọ̀ jù ó lè fẹ́ nira díẹ̀ ó lè fẹ́ mú bí ìgbòkúgbò ó lè fẹ́ mú dání tó dé pásítọ̀ àti dọ̀tí náà ní tí wọ́n bùkátà lọ́sẹ̀ tọ́sẹ̀ àtòmí bá débẹ̀ tán àtúbùkátà kó wà náà àbẹ̀kọ́ àbùkátà àbùkátà òkun náà tó ìgbà míì tó gẹ́gẹ́ bí mo sọ nǹkan àmọ́ sẹ́ni tadarut nǹkan mọ́ ń bàjẹ́ díẹ̀ díẹ̀ ni ẹgbẹ́ tó tá a bá sapọ̀ jù tá a bá ṣe fáàrí jù àwọn ọmọ wa wọ́n sapọ̀ jù jù tó bá kùnrin àwọn ọmọ wa wọ́n sapọ̀ jù jù jù jù jù jù jù àwa ní rògbòdò súnmọ́ ẹ̀dá wa ṣe ètè ẹ̀rí nínú gbogbo olùkọ́ ti ṣe súnmọ́ ti bàjẹ́ tó yàtọ̀ má rí fipọ̀ ògùn á mọ àwọn èèyàn mi. ẹ mọ́ sí pé oṣù rárá kí ni ìtumọ̀ pé èèyàn fi pé oṣù sáà kí ni ìtumọ̀ pé èèyàn fi pé oṣù rárá dákẹ́ mọ́ fakéwú lọ fakéwú lọ fakéwú lọ fakéwú lọ mẹ́sì tó wà kéré tẹ́gbọ́n wọ́n rí pé àwọn àwọn àfún àtàn àbá ti bá lẹ́yìn kò sí dákú ń dówà sí wọn kì í ṣe pé bóyá kọ̀ọ̀kan lárí kan bẹ̀rù láwọn tá a bá ń lẹ̀ ohun gbọ́dọ̀ la rí o ohun tó dùn àti ẹlòmíì wà tẹ́bá wọn níjọ́ mẹ́ta ní social media ẹnujọ́ mẹ́ta àwọn kan àti ẹgbẹ́ olùjẹ́nisẹ́ ọwọ́ olùjẹ́bí player olùjẹ́nisẹ́ ọwọ́ kan ó kẹ̀lé mọ́ fún òun àwọn kan bàbá kan nílẹ̀ Yorùbá ẹni tó bá mọ̀ tó gbọ́n mọ̀ pé ìfàkùfà ní ń fà ṣùgbọ́n wọ́n ti wọ́n ti lísìn wọ́n ti gbọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ tí mo fẹ́ lò ní pé nǹkan yẹn ojúkòó mọ́ yẹ kó lo àgbà òkun ní rìvíù rẹ̀ ẹ rìvíw rẹ̀ ẹ jẹ́ ká rìvíw rẹ̀ ebi tí mo ti lọ asọ̀rọ̀ mohan olùwà yóò ṣètò kọ́ ìlú ẹ̀yẹ̀kọ́ onígbà tí mo bá fọ́n ká ẹlòmí mo fi mẹ́ẹ̀lì náà sí láyé tẹ̀bí òní wàkọ̀dé kọ̀rọ̀ tó kúrán àwọn èèyàn wò mí àwọn èèyàn rí mi ìmọ̀síwà wà máa hùn mi mo tẹ̀bí ìyà kàtà àpẹẹ̀dẹ̀ aláwọ̀ ìmọ̀ ìrọ̀rùn àwọn èèyàn ní fojú síbi tí mo wà àti kémi náà wá sá ìlé ìlógún sáì mo sọ pé àwọn ọmọ ìyá wa nígbà mi pàápàá jọ sọ pé rárá nǹkan méje ò kí ń ṣe bá sọ pé òṣùlùbù yìí òṣùlùbù àwọn oníbídà ni ẹ̀yin kúrò ń bẹ òṣùlùbù yẹn òṣùlùbù àwọn oníbídà ni ló jẹ́ ní sèṣẹ́ rí àwọn reality kan wà bí ẹgbẹ́ àwọn èèyàn wa ò fẹ́ gbà nísìnyí ọ̀rọ̀ tẹ̀kílìdì làṣọ́àt pé ká mọ ká mọ ká mọ ká mọ jí òun ẹnìkan lọ ṣé standard nínú Islam ni táwọn sàábé ṣé wọ́n tọ́pì òun àdẹ́bọ̀ Muhammad bí ọ̀gá tó ní sílẹ̀ Yorùbá ní sìn téèyàn bá fẹ́ tó bá fẹ́ ṣe tẹ̀síìr àfi kó lo àdó àbí àbí lo màkàzí natural ohun tọ́lọ̀ ń fẹ́ nìkankan ẹ̀dá kò fẹ́ mìíràn ìpìlẹ̀ táwọn afáàdé ń ṣàlàyé fún wa ni pé ká sọ pé ìdájọ́ tó kéré jù fún ọ̀rọ̀ pé ká máa ń sí òun kan ká máa ń sún ẹnìkan jẹ màkúrúwù ni ṣé wàá bá pé Abdullahi abdulsayi àwọn ọmọ ọdún tó bá yẹ pé òun tá à ń sí jẹ tí kì bá tún ṣe ohun onísúnà ó tún àṣàjò tààrọ hàn ó tán àwọn súnà sótán sótán bá àbí sọ oníṣìṣẹ́ oníṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ ẹbí ogun aná alájọ táwọn nǹkan yìí bá ní bá dọ̀ka náà ni ṣùgbọ́n tó ń fà tó fi le ara ni ó jẹ́ ó le ara ló jẹ́ kó le àsọ́ọ̀làtàn wọn ẹ̀sẹ̀kìtì pé kọ́ mọ tó kó mọ mú wọn àfáà rẹ̀ pé dandan ó ṣàgbọ̀dọ̀ ká tóbi rẹ̀ lóbìnrin sọ pé àwọn àfáà yẹn bá ká tóbi àwọn kan bóò ní a ṣe pé àwọn ní tálẹ́ǹtì nínú òun yẹn àmì ẹlòmíì jẹ́ pé ó ń gan òbá tún ní ohun míì tó dáa ló jẹ́ pé ṣèpọ abákùrọ abúláyà bó sẹ́yìn wọ́n ní tẹkìlídù àṣọà ká máa tẹlọ wa túwọ sí pátá nǹkan wọ́n ní àwọn tí máa ń sábà ṣe àwọn gan náà ni àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ the apple of fools. wọ́n jẹ́ pé àwọn ọ̀lẹ àwọn tó ń dá strong nísìnyí abínibí ní sẹ tọwọ fi tẹsíro nílẹ̀ Yorùbá yìí o àfikún olùmọlùkàzí àfikún làdàbí àfikún olùtìmáàdì ṣé bàbá máa dùn tó báwọn bá di àfáwọn òwò àwọn òwò kìíní ẹgbẹ́ tó báwọn sọ̀rọ̀ nítorí nǹkan gbogbo ara ní ara ní ara bàbá máa dùn sí ni wọ́n ní ká mọ̀ dára wọ́n ní ẹ̀kú kí o ṣètò ọlọ́run walakin kúnù rabbaniyin kúnù rabbaniyin. بما كنتم تعلمون الكتاب بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون kókó ń ta fẹ́ fi máa ṣe kárí àwọn èèyàn tó tọ́lọ́ ni kìí ṣe dára sí kìí ṣe wọ́n yọ̀ sí ó lè lè lára ṣùgbọ́n ara yìí ti ń pọ̀ jù àwọn oníṣúná á ní láti wà mọ́ pocus a ní láti wà more focus. ṣé nípa à ń sọ ni pé ẹni tó bá fi bẹ́ẹ̀ ọjà lè kó omi sóná nípa à ń sọ fún mi àṣọ owó ẹ̀rí ọlọ́run jẹ́ ká sọ ìta ẹ̀ ń sọ ní pé káwa àlà ìṣàgbà ló dé kí n sọ pé tá a bá ṣe fáàrí àwọn ọmọ ṣe fáàrí jù táwọn bá ṣe fáàrí jù àwọn tí wọ́n wà lẹ́yìn ó ṣe kí ni wọ́n ṣe fáàrí jù jù jù bó ṣe máa lọ nìyẹn èyí tó wá jẹ́ èyí tó wá jẹ́ òdodo gan nígbà míì yóò wá fẹ́ di pé yóò fẹ́ lẹ ó dàbí asàrò àtọ́lẹ́dùn mọ̀sọ́dọ̀ rọ́bì aláwọ̀ tààlà ànìyàn tó sọ yí pé abdulẹ́dùn mọ̀sọ́dọ̀ ẹ̀rọ tó sọ ó ní bí àsìkò kan ń bọ̀ tó jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn ó ní àsìkò kan ń bọ̀ tó jẹ́ pé àsìkò yìí súnà yóò di nǹkan tó jẹ́ pé yóò lẹ débi pé tèèyàn bá bẹ̀rẹ̀ sọ fún àwọn èèyàn pé ẹgbẹ́ sọ súnà yóò fẹ́ǹdì lójú àwọn èèyàn. ṣùgbọ́n ibi tí mo fẹ́ lò gangan bẹ̀ ò ní pé wọ́n á bí lè rè pé irú àsìkò yìí tó jẹ́ pé àsìkò fìtínà ni mo rántí áfàrò náà o lórí ibi tí yóò pẹ́ dé èèyàn wà léèrè yóò sì dàgbà náà kò sí ní mọ̀ pé fìtínà ni ìgbàgbọ́ wọn sàlàyé sá wọn wá sọ pé bí wọn sọ pé tú ọ̀rọ̀ ìpalẹ̀ ìgbà wo ni yóò jẹ́ ẹbí wọn sì sọ pé ìdà ẹ mọ gbọ́ tó pé ó lé ní báńkì náà kábàá sọ mi ó ní ìdà káfọ̀rọ̀t olẹ́mà òkun wàkọ́lẹ̀ pọ̀ òkun ìgbà tó bá jẹ́ pé àwọn tó ń ka nǹkan pọ̀ náà alájọ ní kéré àwọn tí ń ka nǹkan wọ́n pọ̀ dáwọn alájọrí wọn kéré ṣé kò lọ àgírí pẹ̀lú ọ̀rọ̀ muhammed tá a fi wọlé tó jẹ́ pé atọkùnrin atọbìnrin atọmọdé àtàgbà àtẹjọ́ tó fẹ́ ṣe tọlọ́run àtẹntí òbí tọlọ́run ṣe gbogbo wọn ni wọ́n mọ̀ Qur'an gbogbo wọn ni wọ́n ní mímọ̀ ibùdó wọn sọ pé ìdá kákọrọ tùlẹmọ okùn wàkọlà tó kọ àwọn okùn àwọn tó ń bọ̀ àwọn tó ń fẹ́ do mímọ̀ àwọn tó ń fẹ́ dúró tì í wọ́n kéré àwọn tó ń fẹ́ ṣètò ọlọ́run pọ̀ ó ní bákan náà wàkàfọ̀rọ̀ tó mọ̀rọ̀ òkun àwọn àwọn tó ń jẹ́ àwọn aláṣẹ wo pọ̀ láàrin yín gbogbo ẹni tó bẹ́ ṣe olórí olórí òkú pọ̀jù àmúrò àmúrò àmúrò ti pọ̀jù ibi tí wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ ó ní wàlítúmísàtì wàlítúmísàtì عمل الآخرة بالدنيا أو كما قال وتفقي لغير الدين قلت بيبي والتونس tó dé pé wọ́n ń wá ìmọ̀ tó dé pé iṣẹ́ àlùkìyàmọ̀ ni wọ́n ń wá ní tìtorí ilé ayé tó yẹ báwọn ó ní wàtòkókè ha lẹ́rẹ́ ìrìntì yìí tó bá yẹ pé àgbóyé ìmọ̀ àwọn èèyàn ń kọ ìgbọ̀kẹ́ ó ń sì torí pé wọ́n fẹ́ rọ̀ pọ̀tọ̀ lọ wọ́n ṣe tó tí wọ́n fẹ́ ṣètò lọ́wọ́ ẹ wú iye àwọn èèyàn ní more particularly àwọn obìnrin tóbìnrin mẹ́wàá bá ń kọ́ àlùfẹ́ hàn léèrè tó mójútó láti ẹ̀ka tí mẹ́wàá bá ń kọ́ bíi mẹ́jọ ń from experience mẹ́sàn-án bẹ tó púpọ̀ náà online class ẹ ní nínú sísè rẹ̀ gan tó ọmọ ẹ̀ ti ẹ̀ka illa amani jọra wọn jọra wọn kò kò dùn ọ̀rọ̀ ọlọ́run gan wọn mọ́ amani kẹ́kẹ̀ẹ́ dá lẹ́nu ni so ìdí yìí nínú àdánwò tó ń bẹ láwùjọ àwọn Yahudi ní àdánwò yẹn náà ẹ má jẹ́ ká aláwọ̀ rẹ̀ tó wọlé sáàrin àwa mùsùlùmí ẹ má jẹ́ ká jẹ́ kó wọlé sáàrin wa aláṣùn olùbátìrì ó ní unzila al-Qur'an liyu'mala bihi fàtàkọ̀dà náà sùtìlà wàtàwà àmàlà ọlọ́ọ̀bá sọ àlùkùránì yẹn kalẹ̀ ó lè máa tún aláyé ṣe lọ kálíbà lónìí o àwọn èèyàn ti wá sọ alukur'ani gangan àwọn èèyàn ti sọ alukur'ani gangan wọ́n ti sọ di iṣẹ́ ní kíkà kíkà rẹ̀ nìkan ní iṣẹ́ tó jẹ́ pé àwọn sàábì ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní fata'allamna al-Qur'ana wal-ilma wal-amala jami'a Qur'an káwọn kọ àwọn kan pẹ̀lú mẹ́rin ó ní pé àwọn Yahudi ní tó bá tí wọ́n jẹ́ òun ní nǹkan méjì àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ láàrin wọn bá manipulate ọ̀rọ̀ ọlọ́run ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú tó bá tí wọ́n jẹ́ òun ni àwọn tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé nǹkan bá ti pè sí wọn lẹ́nu nìkan làwọn ń pè ní táwọn apá wọn bá ti sọ nìkan náà ń parọ́ ti káàkiri títí àwọn eléyìí ló sì máa ń le yìí àwọn oní àmání ni àwọn àpò onímọ̀ tafsir sọ pé al-amani bí máa na al-akadhib irọ́ kankan bí fúnra wọn al-amani bí máa na mujarrad at-tilawa pé dìkúndìkún ọlọ́lọ́wọ́ bó ní wọn wọ́n kàn ti láwà dálẹ̀ lásán ni al-amani òun ká máa tàn náà èyí tí ò sí lọ́dọ̀ ọlọ́run nísìnyí àwọn àpá àṣọ àlàyé kan wa pé tó bá pèèyàn ní oníkùrán níbi nǹkan táwọn ọmọ Muhammad sọ fún wa àdìs tó fẹsẹ̀ rẹ̀ ni anábì ní inna lillahi subhanahu wa ta'ala àlì àbí ní ọlọ́wọ́ bá ní àwọn ẹtì ẹ̀ wọ́n á béèrè lọ́wọ́ àná pé àwọn wo ni àwọn èèyàn tọ́lọ́ anábì ní ahlu quran ahlu al-Qur'an àwọn oníkùrán àwọn ni ẹni ọlọ́run àwọn ni èèyàn pàtàkì lọ́dọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lẹ́nu àwọn ẹmọ ń dọ́ oníkùránì yẹn sí pé ẹni tó bá màá kà tó sì àsórí bẹ́ẹ̀ ni ẹni tó màá kà tó àsórí oníkùránì ni ṣùgbọ́n rìkwáyọ́mẹ́ǹtì míì tún wà yàtọ̀ fún yẹn tá a bá ti ń kà ọmọ ní kùránì táwọn ọmọ bá ti ń kọ kùránì rìkọ́yámẹ́ǹtì yìí a gbọ́dọ̀ mọ ìsílẹ̀ sínú wọn rìkọ́yámẹ́ǹtì ẹ̀yọ̀ kan kọ́ ni wọ́n fi ń jẹ́ oníkùrán nínú àdìsí Nawas ibn Sam'an àdìsí mọ́ Muslim anábì sọ rìkọ́yámẹ́ǹtì fún wa anábì ni yóò tàbí alukur'an tó bá dojú àgbéǹde alukiyama wọ́n mú alukur'an wá wa ashabi alladhina kanu ya'maluna ìrìnàjò ti kú nìyà. Àtàwọn oníkùránì, àwọn tí kùránì máa ń yọ nínú ọ̀rọ̀ àti ṣe wọn nílé ayé. Ó fi hàn pé ìtumọ̀ pé ìrìnàjò ní Kùránì kò ní alladhina kanu ya'maluna bihi fil hayati dunya. Àgbẹ̀gbẹ̀ mímọ̀ Kùránì tí wọ́n mọ̀ Kùránì yẹn, ó ti tún ìwà wọn ṣe, ó ti tún ọ̀rọ̀ wọn ṣe, ó ti tún ìjọsìn wọn ṣe, ó ti tún ìbálò wọn pẹ̀lú àwọn èèyàn ó ti tún ṣe so level yẹn náà a gbọ́dọ̀ mọ emphasize ẹ̀ tá a bá ti emphasize rẹ̀ èyí tó túmọ̀ sí ni pé tiwa náà ó dàbí tàwọn Yahudi láyé alamúnà kìtàbà ilẹ̀ àmàlì ó ń gbé gbé bá rántí àdìsí kan ló súnmọ́ lópin mi mo sábà máa ń tẹnu mọ́ àdìsí rẹ̀ nígbà tí arábì sallallahu alaihi wasallam tó bá wọn sàábì sọ̀rọ̀ táwọn ẹgbẹ́ sọ pé àsìkò ti súnmọ́ tó jẹ́ pé yóò fẹ́ lọ sọ̀rọ̀ àìlè àsìkò tó jẹ́ pé ìmọ̀ òdì nǹkan tó jẹ́ pé yóò fèèd ìmọ̀ òdò tó jẹ́ pé ìmọ̀ òkú lẹ̀ àwọn sábà òwò pé à kéèfọ yóò fa olè àìlè bóò ni mo fẹ́ lọ ziyadu ló ń sọ bẹ́ẹ̀ fánàbí ó ní ya Rasulullah ìwà níbi bóòlù sí yàṣù kan bọ̀ yìí wọ́n lọ àwọn sábẹ́ níbo ni mo ti lọ Ziyad ló béèrè òní ya Rasulullah kayfa yurfa al-ilm bóò ni mo ṣe fẹ́ lọ wà nahnu naqra'u al-Qur'an àwọn ń Qur'an ó ní fáwọn lọ ó ní mo fi ọlọ́run bá búra lanaqra'anna ànínú ẹyẹ ká wà lanaqra'annahu abna'ana wa nisa'ana táwọn bá ti ń kà á máa kọ́ àwọn ọmọ á máa kọ́ àwọn ìyàwó ó ní àwọn ọmọ wa náà àwọn náà mọ kọ́ ọmọ wọn ó mọ kọ́ àwọn ìyàwó wọn ila yawmil qiyamah tí ó fi di ọjọ́ ìgbìndà qiyamah. anábìnrin tẹ̀kí láti ka ọmọ káyà ziyad wọ anábìnrin wọn ziyad tẹ̀kí láti ka ọmọ wọn ní kí ni tuma tẹ̀kí láti ka ọmọ ìtumọ̀ ẹni pé fakọ̀dá ti ka ọmọ ìyá pàdánù rẹ̀ bí ìgbà bá sọ pé ìyá òbí mi yìí Nàbí Yorùbá náà máa ń béèrè báwọn. Wọ́n ní ṣé ìyá rẹ̀ bí mi? Ìntìlábọ̀ àgbàlérò kìí ṣe ìtumọ̀ bá a fún ẹ. Ní tó ń gbàlérò ni pé ah, ah, bóòlù ṣe ń sin yẹn bí ọkà báyìí. Anábìíní rẹ̀ Mọ̀háàmù, sọ́ọ̀rì rẹ̀ Ziyad, ah, ibi tí mo fi ọ sí ìbẹ̀kan mo bọ̀ ọ́. وإن كنت لأعدك من أقوى رجل في ọkàn pa bẹ́ẹ̀ ni ṣe máa ń wọ̀ mo mọ̀ òkúta bá sọ pé ọ̀rọ̀ yí èèyàn tí ló tó dé nílùú Màdínà anábìrin ọgbà pé kan nínú àwọn tọrọ gbé dáadáa ni wa kí lóò anábìrin wa sọ anábìrin gbà tó sọ pé tí mo sọ fún wa pé yóò fa olè pẹ̀lú ìmọ̀ ó lọ oníbò ni mo ṣe lọ ẹgbẹ́ àǹkí Quran ebi àǹkí àlù Quran bó ni mo ṣe fẹ́ lọ nígbà tá a bá ń kọ́ ọmọ tá a bá ń kọ́ ìyàwó tọ́mọ ń kọ́ ọmọ tíyàwó ń kọ́ ìyàwó ní nǹkan tó dáa ní nǹkan oríire ni àmọ́bí ni ah, ìrẹ Mu'adh kò sọ ah, ìrẹ Ziyad àti ah, mo sọ Yorùbá ni mo fi sọ ìrẹ Ziyad tẹ̀kí láti sẹ́wọ́n mọ́ bó ló sọ wá ń ṣe bí ọmọ téèyàn kẹsẹ̀ máa rò pé ṣé ìyá rẹ̀ bí òmí èdè yìí èmi rò pé nǹkan ti yọ ọdún báyìí lẹ́nu ọdún báyìí ẹbí bó ṣe bó ṣe tẹ́ńpẹ́lẹ́ ọ̀rọ̀ yẹn tó lè mọ́ sí àdìpọ̀ tó sì dé pé àmẹ́bí náà ojú sì sì yá dára pé onímọ̀ lélẹ̀ anábọ̀ wá ní díẹ̀ sọ bí ọ̀rọ̀ fún ẹ̀la lọ́rọ̀ àwọn ìyàwó di àwọn ọ̀nà sọ̀rọ̀ sáà máa ka tẹ́ra àwọn tàmá yóò bo ní ìhìn tó yọ fún wa lára ibi tí o ti gbọdọ̀ wu àwa náà nìyí Kùránù yìí táwọn ọmọ ń ké ẹ̀kọ́ táwọn ọmọ ń kọ́ ní màdárìsì yìí tàmá yóò ní ìhìn tó ń yọ sí wọn lára tiwa náà gbọdọ̀ dàbí títí àwọn Yahudi. wọ́n yẹ pé àmánì ìtumọ̀ tó parí ní ìlà àmánì ó ní pé àmánì àmánì yìí àlàlà yàtàn tí wọ́n bá níjọ́ gbèdé àlùkìyàmọ̀ àwọn oníkùránì wọ́n wà ọ̀nà specially bẹ́ẹ̀ ni ta'alana ṣùgbọ́n tuntun

bẹ́ẹ̀ ní kánú wà nẹ́bí ṣògbó láti rọ́mọ tí ń ka Quran tí ń kọ Quran tí ìyàwó bóò láti rọ́mọ ní Quran méjì náàjọ wà nílé kí ó náàjọ ń déètì ara wọn bóò láti débẹ̀ yẹn bóò láti rọ́mọ ní Quran ọmọlé kí ó tí bá sọ pé ní Quran mo ti mí ẹ̀ gbogbo tó kí ó jẹ́nálì náà mo ti mí ẹ̀ mọ́ wọn bóò láti rọ́mọ tó wà nílé kí ó ó jẹ́ pé tó ti bẹ́ẹ̀ náà òbí ò tún máa struggle láti control rẹ̀ ni ṣé kò yẹ ká review rẹ̀ báwọn tí aláṣà ń bẹ̀ sọ fún wa pé ìdàtà àlámà rọ́jò nínú àwọn káwa bá o tá a bá tirẹ̀ tó kẹ́kọ̀ọ́ náà lamiel bá sí pẹ́ tí fi máa yọ sun ọlára ẹ ti rí filisani ìgbọ́rọ̀ rẹ̀ ló yàtọ̀ wàhálà bó ṣe ṣe ṣe ẹ̀rọ fúnra àlẹ́ gbogbo. ẹlẹ́kọ̀ọ́ léèlé àwọn èèyàn ọ̀rọ̀ ìfẹ́ nínú àwọn bàbá wa yẹ̀sà wọn náà fẹ́ràn wọ́n sọ̀rọ̀ fún ẹ̀wẹ́ ẹ̀yìn àfà àṣà ti gbé ẹ̀yìn nígbà táwa pè mẹ́mú wá sọ fún àlùfẹ́rí ìrùn ló wà bẹ́ẹ̀ tó bá dé táwọn yẹn bá ti ṣe láti ṣe ṣe rọrọ ẹ̀yìn àpá àbá ní tó ń kálukú wá bá fi ń já sí táwọn yẹn fi ń sọ bẹ́ẹ̀ pẹ́ṣẹ́ rí ọ̀rọ̀ ẹ̀yìn àpá wa náà a sọ̀mọ̀ pé ẹ̀ ní parọ́ kan di ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹ̀lú ìmọ̀ pé ó rọrùn fún yín láti sọ fún wa ju káwa náà ń rin ilé tí díẹ̀ ló bẹ̀rẹ̀ sọ́nà ibi tá a bá ń dolé ayé dé táwọn yẹn bá fi sọ bẹ́ẹ̀ fún wa káwọn kura wa ká chẹ́kì ẹ̀. wọ́n sì náà ṣe lè kọ́ àn tá a mórí tó sọ bóyá àbò àbò kìláàbà àbò kìláàbà nínú tàbíìn ni nínú student abdullahi ibn abbas ni nígbà ṣe mistake ó ní pé ìdá akadàfà allahu laka ilma tọ́nà wọn bàbá tí ó ṣòfò gẹ́tò ní mímọ́ ó ní fa àpèsílá òtún hàn ó ní ìwọ náà dúpẹ́ fọlọ́ jó yọ sí ọ̀la jẹ́ kí ìrìn sí ìwà sí ìsọ̀rọ̀ sí jẹ́ kí ìpayọ̀ ọlọ́run bá kó rùn bẹ́ẹ̀ ó ní kó mọ̀ jẹ́ pé kí ni lẹ́yẹ̀kùn lẹ́yẹ̀kùn hàmúkà kó mọ̀ jẹ́ pé nǹkan tí ó gbogbo lórí ẹ̀mí rẹ̀ àǹtò hajjifa náà sàbí kó kàn máa wí kó mọ̀ ń lásán. ló jẹ́ pé gbogbo ẹni tó bá ti ń kápá mímọ̀ ẹ jẹ́ kí mímọ̀ náà máa kápá wọn kí ni tí mo fi kápá mímọ̀ masha Allah kùránì wa kì í dà tá a bá fẹ́ lò àdìsí náà ni máa ń wá pẹ̀lú rọ̀ ìjọ tó bá yẹ káwọn olóòsùn lò lọ́wọ́ lè lọ ìjọ tó bá yẹ pé bàlágà láàfin ṣàǹfààní láàfin ṣàǹfààní ولاية حمدك ماذا تدك أن تقف أن تحدث الناس به kókàn wípé ó dé mọ̀ràn ìmọ̀ràn ibi tá a ti lọ ni pé àwọn Yahudi àwọn tí wọ́n mọ̀ láàrin wọn wọ́n manipulate wọn tán mọ̀ gbogbo dókítà àwọn tán mà àwọn tán mọ̀ secure wọn níwà secure táwọn tán mọ̀ tán bá ti fẹ́ manipulate bẹ́ẹ̀ ni ẹgbẹ́ bọ́ ilé ariwo ló fi gbọdọ̀ máa lọ pé onímọ̀ agbègbè ìgbìyànjú gbogbo ẹ tó bá rìn lójú ọ̀nà mímọ́ ká tún ara wa ṣe ká jẹ́ nǹkan ń pe àwọn èèyàn sí in uridu illa al-islah bóò ni ànábì ọlọ́run ọba yìí bóò ló ṣe wí ó ní wa ma uridu an ukhalifakum ila ma anhaakum anhu wọ́n ṣe kó mo kàn fẹ́ sọ fún yín nìkan kí ni máa lò ó àwọn àfúnni wọn lè tún máa dúró yẹn ni pé láàánì ha kù mi ò ní sọ pé ọlọ́run ní kẹ́ ẹ má ṣe wàhátì nínú àwọn àṣẹ èmi ò ní sọ pé ọlọ́run ní kẹ́ ẹ má ṣe mi ní sọ ní kẹ́ ẹ má ṣe kẹ́ wá bá mi ń bẹ̀ mi ò ní sọ pé ọlọ́run ní kẹ́ ẹ ṣe kẹ́ ẹ má bá mi ń bẹ̀ wàmá orí an òkà onífàkùn ilẹ̀ àmẹ́ àmì bá kùn in uridu illa al-islah mastata'tu kò sí nǹkan tí mo fẹ́ náà tó kéèké nǹkan dá lọ so lórí ahọ́n ànẹ́bí ọlọ́run yẹn gbogbo ẹni tí wọn náà bá jẹ́ ẹni tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba lè sáàlù làkàlù wàlùmọ̀kọ́lù wa nìyẹn ní tá a máa ń sọ ní tó yẹ kó máa reflect nínú òṣè wa nìyẹn kápọ̀tà àdàbí tàwọn Yahudi gẹ́gẹ́ bí Sufyan bọ́nà Sufyan fáwọn ìṣẹ́sọ́ من فصد من علمائنا فقيه شبه باليهود ولن تبدا فا síse ìsọ ìrẹsì rẹ̀ tí ò bá ti ṣe tí ò bá ti rí bó ṣe tọ́ àti bó ṣe yẹ onírẹ níbẹ̀ Yàhúdí lójọ lóbi ìmọpọ ni tó abala kan ni torí wọn tọrọ àwọn ṣe ẹlẹ́ẹ̀kejì ò ní pé àwọn táwọn náà jẹ́ ọmọlẹ́yìn kápáyọ̀ ọlọ́run ká mọ́ manipulate wọn lórí tó ní mímọ̀ bá ti dúró yóò manipulate àwọn tí ẹ̀ ń tẹ̀lé ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ̀dẹ̀ ìwúrẹ́ lẹ́nu tó mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ ọdún tọ̀pọ̀lọpọ̀ wọn bára wọn wọn ìpọ́n wọn bára wọn bẹ̀rẹ̀ àfáwọn ló manipulate wọn débẹ̀ wọn ẹ gbọ́ tí wọn sọ lẹ́nu tó mẹ́ta pé tí bàbá yẹn bá ní káwọn lọ ná àwọn olùgbà pẹ̀lú ẹ̀ yá sọ fún àwọn ọmọ àwọn ibi rẹ̀ sọ pé látọ́ arábìnrin ẹ̀dọ̀ ọ̀rọ̀ tẹ̀ ẹlẹ́dọ̀ ọlọ́run bá kankan tẹ̀tọ̀ ayàtọ̀ àṣọ ọlọ́run bá bọ́ ó sọ clearly ìgbé táàtọ̀ àwọn bá sọ bí iná lóla àwọn wọn lọ ṣàwọn àti lérò bèlè sí pa wọn omi sí làwọn mo rò pé ń ṣe náà lóró wọn tí a fi ń pe náà mara wọn ọba gbàtúbà wa àtàwọn àtàwọn àti wọn gbàtúbà níta fi ń kéde ni pé ẹni tó nímọ̀ tí ò bá ti dúró déédéé ó ń láìpẹ́ kó wà manipulative ṣe manipulative náà lẹ́ ń pè é ó láìpẹ́ tó wà manipulating situation yẹn ló wà jẹ́ pé yóò wà manipulative in that case ìtumọ̀ ẹni pé ẹni tí ò bá ti dúró déédéé nínú onímọ̀ kò kẹ́kẹ́ sí ó yọ yóò máa manipulate àwọn èèyàn yóò wà manipulating ìní wọn ní Umar ń sọ fún Ziyad pé ya Ziyad atẹ́bìrì máa yá dínà Islam ìyá rẹ̀ Ziyad tó o máa ń lò nǹkan tí ó jẹ́ pé yóò máa wó Islam díẹ̀díẹ̀ nínú nǹkan tí ó máa minus tí ó máa jẹ́ minus fún Islam Ziyad náà wọ́n máa wọ́n ní Umar wọn sọ pé nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni jìdáàlù almonaf zallatul alu ẹni tó mímọ̀ tó bá ti kú lójú ọ̀nà tó bá ti yẹ yálà ìfẹ́nú ló yẹ ni ayé ló yẹ ni ìbínú ìbínú ìbínú àwọn ọmọ ẹ̀ ló yẹ ni ẹni tó kó yẹ tó bá ti yẹ àwọn èèyàn yẹ pẹ̀lú ẹ̀ orí ẹlẹ́ẹ̀kejì wà jìdáàlù almonaf kìbìlì Qur'an ìyẹn ní tàwọn Yahudi ẹni tí ò lẹ́sìn ìṣòro ṣùgbọ́n tó jẹ́ pé kéwùgbé mo máa ń sọ̀rọ̀ kan àwọn kọ̀ọ̀kan ò ní gbàgbé ní wa mo ní à àwọn tán bá kéwù tó yé tá a jọ fẹ́ ṣe súnà tán bá yí padà tán bá yí padà wọ́n mọ̀ fún àwọn aláṣẹ o torí pé wọ́n mẹ̀rí wa àwọn mọ̀ fún àwọn aláṣẹ o àbí ọlọ́run ọba gbogbo akọ́lọ́run kò kú fi ẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba. jìdáàdì mùnáfíkì lè Kùránì ẹni tí ò lẹ́sìn ṣe tó bá ti mẹ̀sìn àwọn tó bẹ́sẹ̀ sí dáràn. ẹlẹ́kẹta wà hukmu al-a'immatil mudillin hukmu al-a'immatil mudillin àwọn aṣáájú tó ń gbé ìdájọ́ tí sì àwọn èèyàn lọ́nà kalẹ̀ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala